إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسواج إن شاء الله نري تفسير القرآن الكريم látinú suratul hajj ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú nínú sura yìí ọlọ́wọ́n bá ní àrùdù billahi min ash-shaytan ar-rajim الله يصطفي من الملائكة رسلا ومن الناس ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور لما سبحانه وتعالى صفوا التي آية 75 أني أرمب الله yastafi min almalaikati rusula ó sàlẹ́sà nínú àwọn màláìka rẹ̀ àwọn òjíṣẹ́ àwọn tó ṣe wípé ó rán wọn níṣẹ́ sí àwọn ọmọ ènìyàn wọ̀mínà nas bákanáà ó tún sàlẹ́sà àwọn òjíṣẹ́ látinú ọmọ ènìyàn iṣẹ́ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tó ń ṣe ẹ̀sìn islam ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ìkápá kí ó fi rán àwọn màláìka sí wa direct ṣùgbọ́n tí ọlọ́wọ́n bá sàlẹ́sà òun náà ni wípé òun ó fi iṣẹ́ ìran àwọn màláìka sí àwọn kan nínú àwọn ọmọ ènìyàn tó ń sàlẹ́sà gẹ́gẹ́ bí òjíṣẹ́ láàrin wọn sọ́dọ̀ tí ó jẹ́ pé èèyàn bíi tiwa náà ló ń bá wa sọ̀rọ̀ èèyàn òfin ní máa ní excuse pé ká ní pé rí ọlọ́wọ́ bá orí èèyàn bíi tiwa síwa ni àbá gbàgbọ́ ṣùgbọ́n gbà tó ṣe pé màláìkà ló rán sí wa òun ni ò jẹ́ ká lè gbàgbọ́ sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tó ṣe pé a máa ṣe tó bá ń bẹ ní òǹgbà ẹ̀ láti ṣe ó dá àwọn ẹ̀dá kan tí wọ́n ń pè ní àwọn màláíkà àwọn tó ṣe wípé màláíkà jibril alayhi salatu wasalam òun náà lò lórí gbogbo wọn ọlọ́wọ́n bá wá ṣe àwọn màláíkà yìí ó fún wọn ní iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrẹ ọ̀wá ni wípé a máa rán jibril alayhi salatu wasalam a máa rán sí àwọn kan nínú àwọn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àwọn yìí ni wa wá dìlíbà mẹ́sẹ́jì yẹn wọ́n dìlíbà ẹ̀ fún àwọn ọmọ ènìyàn jibril alayhi salatu wa salam a máa bá anabiwa muhammad sallallahu alayhi wa salam. ní oríṣiríṣi forms ni màá fi wá ìgbà míì àwa bá ní àwòrán ọmọ ènìyàn ìgbà míì dẹ̀ ní yóò rí bí ọlọ́wọ́n ọba ṣiṣẹ́ ẹ̀dá rẹ̀ gangan ìgbà míì dẹ̀ ní yóò rí lẹ́ni tó ṣe wípé ó yàtọ̀ sí bọ́lọ́wọ́n bá ṣe ṣe ẹ̀dá rẹ̀ oríṣiríṣi forms oníjìbìrì alayhi salatu salam a máa gbé wá bá anábíwá muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí náà lára ẹ̀ṣọ́ ọlọ́run ọba ni allahu yastor fi minel malaika ti rusula ọlọ́run wọn a máa yọ láàrin àwọn malaika àwọn òjíṣẹ́ òmìnir nas bákan náà nínú àwọn èèyàn so ìjẹ́ ànábì ọlọ́mọba kò ń ṣe nǹkan tí à ń ṣiṣẹ́ tọ́ à ń sin lọ́hún débẹ̀ kí ẹ̀kan ni mo ti wá sin lọ́hún nísìn débi pé èmi gan ti wá dé ipò ànúbòwà ipò ìjánábì ọlọ́mọba ntí ọlọ́mọba máa fi ṣàánú àwọn kan ni ipe lágbájá ọmọ lágbájá èmi ọlọ́mọba sàálẹ́sà láàrin gbogbo àwọn èèyàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ mi eléyìí ni tí àwọn philosophers ọ̀pọ̀lọpọ̀ wọn fi gbé gbági ẹlòmínú wọn ó páwọn ànábì ọlọ́wọ́n bá bí ìgbà tó ṣe pé wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni so iṣẹ́ tán ṣe débẹ̀ àwọn náà ṣiṣẹ́ débẹ̀ so pé kò sí yàtọ̀ láàrin àwọn àtàwọn ànábì ọlọ́wọ́n bá ìkankan náà làwọn the only difference tó ń bẹ láàrin àwọn òun náà ni wípé àwọn ànábì ọlọ́wọ́n bá àwọn ń parọ́ fáwọn èèyàn láti jẹ́ kí wọ́n ṣe nǹkan tó dáa wọ́n ń parọ́ fún àwọn èèyàn láti jẹ́ kí wọ́n ṣe nǹkan tó dáa tí o bá ń ṣe yẹn ní ìkankan náà làwọn gbogbo àwọn náà ni wise men tó ṣe pé àwọn ọlọ́pọlọ dáadáa ṣùgbọ́n àwọn ànábì ọlọ́wọ́n ọba òun ó sọ fáwọn èèyàn wípé máa ṣètọrẹ àánú tó bá ṣètọrẹ àánú àlìjẹ́nà kan bẹ fún ẹ tó bá ṣètọrẹ àánú nǹkan báyìí báyìí báyìí ni ó ṣẹlẹ̀ sí ẹ má jalè tó o bá jalè wàá wọná náà kéèyàn má jalè láwùjọ ìwà dáadáa ni kéèyàn má jalè ìwà aburú ni ṣùgbọ́n bó o ni mo ò ṣe ní jẹ́ kí èèyàn jalè wọn á ní sọ fún pé tó bá jalè yóò wọná tí o bá jalè yóò wà lìjẹ́nà so eléyìí wọn a máa pe ní àtàkìyèlì ipa àwọn ànábì ọlọ́wọ́n ọba ń parọ́ fún àwọn èèyàn láti lè jẹ́ kán ṣe nǹkan tí ó dáa kán ṣe bákan náà láti lè jẹ́ kán jìnà sí nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan tí ó yẹ kán jìnà sí ṣùgbọ́n àwọn táwọn jẹ́ philosophers yókù ní àwọn ó sọ àwọn encourage àwọn èèyàn kan ṣe nǹkan tó dáa láì ní attach any benefit mọ́ fún wọn ipe tó bá ṣe lé nǹkan báyìí ló ń awé tiẹ̀ tó bá lè jẹ́ ògbéǹdà kìámà ló fi jẹ́ pé àwọn míì nu wọn fún wọn míì tó péré mùsùlùmí nu wọn ìsọkúsọ tó náà sọ làwọn afáàfi sọ pé ó lè mọ sọrú nǹkan báyìí kó jẹ́ mùsùlùmí ni àwọn bíi avicina tó ṣe pé tó máa ń kẹ́lòmí mẹ́ńsọ̀nù àwọn tó jẹ́ muslim philosophers tó fẹ́ fi yẹn gan yóò máa dárúkọ bíi avicina yóò máa dárúkọ alfarabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí ìsọkúsọ tó sọ nìyí òun ni pé àwọn ànábì ọlọ́wọ́n bá kò síyàtọ̀ láàrin àwọn tiwọn hukama ni wọn wise men làwọn báwọn náà ṣe jẹ́ wise men ṣùgbọ́n àwọn ń parọ́ fáwọn èèyàn láti jẹ́ kan ṣe nǹkan tí ó dá aláti kan jìnà sí nǹkan tí ó dá a ń parọ́ fún wọn láti jẹ́ kí wọ́n ṣe nǹkan tó dá ṣùgbọ́n yìí tó jẹ́ òtítọ́ ni wípé èèyàn kan ò kan lè kú fìrì kó lóun náà ń bẹ ní ipò ànábì ọlọ́run ọba kò ń ṣe nǹkan tó ṣe wípé wọ́n ń ṣiṣẹ́ débẹ̀ téèyàn bá bẹ̀rẹ̀ sí ní kírun tó ń kírun tó ń kírun gbogbo ọba ó yan náfìlà lóru ó ka alukoran dáadáa kò sí bó ṣe lè ka alukur'an tó kó yẹn náfìlà tó kò lè dé ipò ànábì ọlọ́wọ́n ọba torí pé ìjẹ́ ànábì ọlọ́wọ́n ọba òun ṣe nǹkan téèyàn ń ṣiṣẹ́ kan rárá ìgbé a mo ti wá ka mo ti kéwú ní edé lẹ́fù pé kéwú náà ti di ànábì ọlọ́wọ́n ọba so jẹ́ pé ẹlòmíì kò mọ̀ wípé kíní yìí a ẹ̀ṣà ọlọ́wọ́n ọba ni ní ó ní ànábì muhammad sallallahu alaihi wa sallam sọ ọ̀rọ̀ kan a ní wọ bashar wọ náà ní èèyàn láwa ẹni tó sọ pé èèyàn lànàmì sọ aláàsálàm èèyàn làwọn náà ni náà in tó sọ ní ọ̀rọ̀ òun kọ́ ni iṣu kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni pé ọ̀rọ̀ tó bá so wà binding láwọn lórí fọ́hádà kúfùrù ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́ bá eléyìí torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sa ànábì muhammad sallallahu alẹ́sà gẹ́gẹ́ bí ànábì ọlọ́wọ́ bá ẹni tí ọlọ́wọ́ bó bá dẹ̀ fún kò ń ṣe nǹkan tó tọ́kó mọ́ rẹ̀ lára nǹkan tó fi burú jùlọ ní kíyàn pé ẹ̀ lánàbí ọlọ́wọ́ wa bí irú yìí tí gulam ahmad tó pe rẹ̀ òun náà bẹ̀rẹ̀ lẹni tó ń dìbẹ́tì pẹ̀lú àwọn christians àwọn hindus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń dá wọn mọ́lẹ̀ ó wá rí pé àwọn kan tó ń ṣe yìí nìyí ó tó lẹ́fù pé kóun sọ pé kí ni kankan lòun náà lára àwọn ọ̀dẹ̀ tó ń tẹ̀lé yìí ń bá ní á ànábì ọlọ́wọ́ balẹ̀ nìyí èyí tóun náà gbá dànù wípé ìsọkúsọ ló ń sọ ń sànábì ọlọ́wọ́ bá èèyàn kan tako ẹnì kejì tó sọ pé ànábì ọlọ́wọ́n bá ní pé ah káì mọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ òun náà dẹ̀ ń bẹ ń jòkó kò gbá dànù èyí tí e gbá dànù ó ka ayé alukur'an fún wọn ni ipe ayọ̀ lẹ́rìí náà amánu látàrí fáwọn aṣọ àtàkùn fọ́pọ̀ sáwọ́tì nàbì èyí olùgbàgbọ́ òdodo ẹ mọ́ gbóhùn yín lórí ara wọn níwájú ànábì lórí níwájú ànábì sọ̀lọ́ àṣàlọ́ lórí ohun ànábì sọ̀lọ́ àṣàlọ́ ibi tí wàhálà rẹ ti bẹ̀rẹ̀ nu ó bá rí pé ń pèrè ẹ̀ ní nǹkan tí ó jẹ́ so ká pera wa lánàbí ọlọ́wọ́n ọba à ń ṣiṣẹ́ tọ̀ rárá náfílẹ̀ ò ràn án bẹ́ẹ̀ ni à ń ka alukur'ani ò ràn án à ń ṣe sọ́dákọ̀ ò kò sí téèyàn lè ṣe ní ìjọsìn tí ó sọ di ànábì ọlọ́wọ́n ọba ntí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ti máa fún ẹni tó bá ń bẹ nínú èròǹgbà rẹ̀ láti fún ni ọlọ́wọ́n bá ṣe àwọn kanú àwọn èèyàn ó ṣe wọ́n ní rúsùlànà òjíṣẹ́ ẹni tí ó ń ṣe òjíṣẹ́ ó lè jẹ́ ni ọlọ́wọ́n ọba a sọ pé ní yìí ni wàlí yomin aulia ìlà ìkanú àwọn wàlí ọlọ́wọ́n ọba ni látara iṣẹ́ dáadáa tó ń ṣe látara ìjìnà sí àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n bá ní wàlákin kúnú rọ̀bá ni yìí bìmọ̀ kúntùntàn alimunal kitab ọ̀bìmọ̀ kúntùntàn dọ̀sùn ọlọ́run ni ẹ máa di wàlí ọlọ́run ọba látara tíra alukur'ani tẹ́ fi ń kọ́ àwọn èèyàn tẹ́ ń sọ tuma rẹ̀ fáwọn èèyàn tẹ́ mú tó ń bẹ nínú ẹ̀ tẹ́ mú lò ntẹ́yìn náà ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ máa di wàlí ọlọ́run ọba èèyàn lè di wàlí ọlọ́run ọba látara ipe ó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó dẹ̀ mú tó ń kọ́ àwọn èèyàn òun náà mú lò látara kó ń gan fún ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ń tó ń kọ́ ó mú lò yóò di wà líyà ọlọ́wọ́n ọba ipò rẹ̀ ó rẹ̀ mọ ga yóò mọ ga débi pé wọ́n lè mọ ṣe alápá tètè kán mọ fi gagbága níbẹ̀ ṣùgbọ́n ipò ké yóò wá dé ipò anábì ọlọ́wọ́n ọba kò lè dé bẹ́ẹ̀ ipò tó lè mọ ọbẹ̀ náà ni ipò wà líyì ṣùgbọ́n ipò yóò dé ipò nàbí yìí àbí rọ́ṣùl sẹ́ni tó lè dé bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ọlọ́wọ́n ọba òun nírú eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala yìí nà lọ asàmì basiru dájúdájú ọlọ́mọba ọba tó ṣe kóńgbà gbogbo nǹkan ni basiru ọba tó rí gbogbo nǹkan kò sí nǹkan tí ọlọ́mọba gbọ́ ó gbọ́rọ̀ bí nìyẹn bẹ́ẹ̀ ló gbọ́rọ̀ àlùjẹ̀nu ọ̀rọ̀ tí ń kálukú wa tá ń sọ ní kọ̀rọ̀ yàrá wa ó gbọ́ èèyàn méjì tó ṣe wípé wọ́n jọ ń sọ̀rọ̀ láàrin ara wọn tán rẹ̀ wọ́n lẹ̀ ó gbọ́ bẹ́ẹ̀ ló gbọ́n tí àwọn dábàá ń sọ láàrin ara wọn ó gbọ́n tí àwọn kòkòrò ń sọ láàrin ara wọn àwọn kan tó ń bẹ nínú ilẹ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀ kò sí nǹkan tí ó pamọ́ fún ọlọ́run ọba ní gbígbọ́ táwọn nǹkan ń sọ tí àwọn ẹ̀dá rẹ̀ ń sọ ó dẹ̀ rí gbogbo nǹkan kò sí ní tó pamọ́ fún eléyìí la fi gbọ́dọ̀ yé pẹ̀lẹ́ ara wa wájú kò sẹ́ni tó nírú ẹ̀ kò sí ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba kan tó ní ìròyìn pé kó mọ gbọ́ gbogbo nǹkan kò sí ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba kan tó níròyìn ẹ̀ ọlọ́wọ́n ọba nìkan ló ní ìròyìn yìí òun náà ni sẹ̀míhùn ọba tí gbọ́ gbogbo nǹkan bá síhùn ọba tó ń rí gbogbo nǹkan ìyá alámù máa bẹ́yìn àìdí ìwọ̀n máa kọ́lfọ̀hù in tó ṣẹlẹ̀ síwájú ọlọ́wọ́n ọba mọ̀ in tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn èèyàn bá kú ọlọ́wọ́n ọba mọ̀ n tó ṣẹlẹ̀ lánàá ọlọ́run ọba mọ̀ n tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ọba mọ̀ torí wípé kí ni kò sí n tó pamọ́ fún ọlọ́run ọba bí ibà gbogbo ayé yìí bí ó ṣe lọ ọlọ́run ọba mọ gbogbo ẹ̀ ìmọ̀ ọlọ́run ọba ìmọ̀ láéláé ni kò ń ṣe ìmọ̀ tá a sọ wípé ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ mọ̀ ń sìn bí n ó ṣe lùsẹ̀mí wa ibi tá a parí ẹ̀ sí ibi tí n ó kú sí ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ gbogbo ẹ̀ kò sí kankan tó pamọ́ fún ọlọ́ba ni wà ìlàláhi tóòjà olùgbò gbogbo àfíẹ́sì pátápátá ọ̀dọ̀ ọlọ́ba náà ni gbogbo padà sí tábà lóye ilé ayé wa kálukú padà sọ́dọ̀ ọlọ́ba subhana wa ta'ala kálukú dẹ̀ lọ rojọ́ fún ọlọ́ba bóun ló ṣe ìgbésí ayé rẹ̀ bóun ló ṣe ṣe bóun ló ṣe gbélé ayé rẹ̀ yóò rojọ́ fún ọlọ́ba subhana wa ta'ala ọlọ́wọ́ bó dẹ̀ sí kálukú lẹ́sàn ní ètò tọ́sí ọlọ́wọ́ bá níyà ayọ́ lẹ́dínà amánu gbogbo ẹ̀yìn olùgbàgbọ́ erkaru wasjudu ẹ máa ṣe rukuru ẹ máa ṣe sujud that is ẹ máa kírun ẹni tó ń pèrè ní mùsùlùmí tí ó kírun kò ní pinnu islam anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní alahadu lẹ́dí bẹ́ẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ náà mo sọ̀lá ìtòjẹ́ kọ́mẹ́nà tó ń bẹ láàrin wa àti àwọn mùnàfìkì àbáwọn kẹfìrí náà ní asọ́lá fàmàntàràkà ẹni tó bá gbé irun jù sílẹ̀ tí yóò kí fakọtìkáfà ni wọ́n sì lè máa tírìtì ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ńgbà tó ṣe pé kí ari tó ń kírun ṣùgbọ́n ṣe nǹkan míì lẹ́yìn táwọn mọ̀ irun taari tó ń kí yìí a sì máa fojú pé kí ni mùsùlùmí ni òun ló mọ̀ pé òun ṣe bọ lẹ́yìn òun ló mọ̀ pé yóò ń ṣòro lẹ́yìn òun ló máa ń kẹ míì tó ń forí balẹ̀ fún lẹ́yìn táwọn ò mọ̀ ṣùgbọ́n tó di pa à ń rí pó ń kírun yìí ni nǹkan tá a sì máa fojú pé a ah, mùsùlùmí lẹ́ni yìí ṣùgbọ́n nígbà tí yẹn bá gbẹ̀rùn jù sílẹ̀ tí ó kì í fakọ́tìkàfà kẹfìrí ni irú èèyàn bẹ́ẹ̀ intel fi fún ní excuse pé mùsùlùmí ni kò sí ní ara rẹ̀ mọ́ ẹ o máa ń ṣe tọrẹ àánú àwọn tí ó ṣe mùsùlùmí náà ń ṣe tọrẹ àánú ó máa ń ṣe léyìí àwọn tí ó ṣe mùsùlùmí náà ń ṣe irun yìí ni tí a apparently tán sọ pé mùsùlùmí lẹ́ni yìí so ìgbà téèyàn ò bá kírun ní àti pé ní mùsùlùmí ní nǹkan táwa rí yóò ṣòro torí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala oníyàyò lẹ́dínà àmánu mo pè ẹ̀yìn olùgbàgbọ́ ẹ̀rkàrú ẹ̀mọ̀ ṣe rùkú wọ́sùdùdù ẹ̀dẹ̀ máa ṣe sùjúd so ló jẹ́ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ ní sọ́rọ̀ tọ́wà ó ní fẹ̀ntàbù àkọ́mù sọ́la wà á tàwù zakata tán bá túbá that is tán gba islam tán ṣe ṣahada lẹ́yìn ẹ̀rí wọn tó ṣe pé kí ni àkọ́mù sọ́la wọn kírun wà á tàwù zakata tán zaka fa ìhùwà nukú fi dì wọ́n ti dọmọ ìyá inú ẹ̀sìn fa ikhwanukum fi din wọ́n ti dọmọ ya inú ẹ̀sìn ṣùgbọ́n ní táàrí kó mọ kí wọn bóòlà ìfẹ́ pè lọ́mọ ẹ̀yà wa ló fi jẹ́ pé olórí nǹkan tí mùsùlùmí gbọ́rọ̀ mójútó lẹ́yìn ìmọ̀ ọlọ́run lọ́kan lẹ́yìn tí ó bá ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ọba subhana wata ó ní asọ̀lá irun kó dẹ̀ mọ̀ kí lásìkò rẹ̀ kó wọ́n kírun nígbà tó wù torí pé ní asọ̀lá tẹ̀kánà tààlẹ́ mi ní kìtàbá òkúta ọlọ́run ọba ní irun tẹ rí ẹ nǹkan tá a ti fi àsìkò sí ni kò ṣe nǹkan tó kí ń gbà tó bá wù ẹ ọlọ́ba ní bákan náà wà àbúrò rọ̀bákò ẹ̀sìn lọ́wọ́n ọba yín gbogbo àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìbáadà ẹ̀rí ìpẹ́ ń ṣe mọ́ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run mọ́ kí nǹkan kan tiẹ̀ lọ síbi pé wọ́n ò ní kó ṣe pèsè kan má gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run má jẹjẹ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run má ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba má bẹ̀rù nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba nírú bẹ̀rù tó ní fún ọlọ́run ọba subhanahu wa ta'ala má gbára lé nǹkan mi má fi ọkàn tán kankan nírú ìfọkàntán tó ṣe pé yẹ kó ní fún ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó constitute tá ń pè ní ìbáadà ni nítorí báyẹ ká fún ọlọ́run ọba tó jẹ́ exclusive right ọlọ́run ọba má pin láàrin ọlọ́run ọba àtẹ̀dọ̀ ọlọ́run ọba kan ó sin lọ́nu ìrun rẹ mójútó àwọn tó yẹ kó fún ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìwọ rẹ nìkan wọ́n fún ẹlòmíì ìrun kíkí ara ìbáàdà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó yọ ọ́ sọ́tọ̀ ń bí láti lè emphasize then àwọn kan ìbáàdà yòókù náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó bákan náà ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n fọ alùkhaira ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa ìtọrẹ àánú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdẹ́bí pọ̀ ni ìṣàánú ọmọ ọmọ òrukàn ni aláìní ni gbogbo àwọn kan iná dáadáa ni wọ́n fọ alùkhaira ẹ máa ṣe dáadáa so àyà yìí ó kó sínú gbogbo àwọn nǹkan tá a lè sọ pé ẹ̀sìn ń pè wá sí tabali masha allah ẹni yìí ń sin lọ́hùn òun ni pé òwúrò púpọ̀ mọ́ lọ́wọ́ kò mọ gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kò mọ jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kò gbáralé nǹkan mi lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ni kò fọkàn tẹ́ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba nírú fọkàn tán tó yẹ kó ní fún ọlọ́run ọba kò mọ képe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba bákan náà òun kírun òun yọ zaka òun ṣètọrẹ àánú òun gbáwẹ̀ òun dẹ̀bí pọ̀ òun ṣàánú aláìní gbogbo àwọn kan wọ̀nyí ń ṣe ọlọ́run ọba ni wọ́n fàálù kọ ìrọ̀ ẹ máa ṣe dáadáa la'allakum tuflihun kẹ́lì bá jèrè so kò sí shortcut fún èrè níwájú ọlọ́wọ́ ọba ju pé ká ṣe dáadáa lọ ju pé ká sin lọ́wọ́ ọba lọ ju pé ká kírun lọ so ló jẹ́ pé àwọn nǹkan tá à ń sọ fún wa yìí àfa tí ò bá máa sọ fún àwọn èèyàn ó ń tàn wọn ni ẹlòmíì gangan náà àfa òun ní wọn champion báwọn èèyàn ó ṣe máa bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run òun yóò rẹkọmẹ́ndì àlùjẹ̀nú táwọn ẹlòmíì yóò máa pè fún wọn òun yóò rẹkọmẹ́ndì àwọn nǹkan míì táwọn yóò máa gbé kọ́pá tí wọ́n máa fi kọ́lé fún wọn gbogbo eléyìí ní in tó tako ìmú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo ni àwọn nǹkan tí ọlọ́wọ́n bá pa aláṣẹ àṣe wọn àwọn nǹkan tó ní ká jìnà sí ajínà sí zina ṣíṣe ni ọtí mímu ní tẹ́tẹ́ títa ni olè jíjà ní ìgbà bíráìbù ni owó èlé ni gbogbo àwọn nǹkan yìí ajínà sí torí pé ìkíní kọ̀ọ̀kan àwọn nǹkan wọ̀nyí ló níyà nínú bí wọn bá ṣe wá jìnà sí àwọn nǹkan wọ̀nyẹn sí pẹ̀lú ọkàn tó mọ́ òun ló fi súnmọ́ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ làwọn nǹkan tọ́lọ́run bá ní ká ṣe bá a bá ṣe ń ṣe wọ́n sí pẹ̀lú ọkàn tó mọ́ òun la fi súnmọ́ ọlọ́run ọba sí so kò sí shortcut fún nǹkan yẹn àfi ká ṣe bọ́ ọlọ́run wá ṣe sọ làálẹ̀kùn tó fi lè hò ọlọ́run tó ní kẹ́lẹ́ bá a jèrè ẹ̀ẹ́dì pé gbólóhùn tó fìlẹ̀ hóòrù ọlọ́run àmọ́ lò ó tó bá ti pa wá láṣẹ nǹkan pé ká ṣe nǹkan gbàtọ́lọ́wọ́ bá subhana wa ta'ala tó ń sọ̀rọ̀ pakóbìnrin múra ni ó ní yá ayọ̀ nàbí yìí kó lè azuwájì kọ̀ bànáàtì wà ní sáìlì mọ́mìnì nínú àlẹ́yìn nàbí jẹ́lábì bí hinna ọlọ́run bá ní ìrẹ́ sọ fún àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ lóbìnrin dẹ̀ sọ fún gbogbo àwọn obìnrin musulmi tó kù nínú alẹ́ yìí nàmì jẹ̀lá bíbí yìí nà kí wọ́n dájú bá borí wọn zálìkà adná ayọ̀rọ̀ fún àwọn aláìlú ọlọ́ni tó kéré jù tán lè fi mọ̀ pé kí ni musulmi lélẹ́yìí àsẹni tó jẹ́ musulmi appearance ẹ̀ ó gbọ́dọ̀ ṣó pé musulmi ni ọkùnrin ni obìnrin ni téèyàn bá rí wa kọ́mọ̀ pé musulmi lélẹ́yìí bákan náà ọlọ́wọ́ subhanahu wa ta'ala nígbà tó ń sọ nínú aya kejì suratu nur ó parí ẹ̀ pé kí ni ọ̀túbù ìrànláhi jẹ̀míàn ayọ̀lmínún ọlọ́run náà yóò olùgbàgbọ́ ẹtúbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba làálẹ́kùn tó fi hẹ̀wọ̀n ẹ bá fẹ́ jèrè ọ̀rọ̀ jáàbù lọ́lọ́run ọba ń sọ bẹ́ẹ̀ lónìí àwọn aráyàn tí ó fọwọ́ tíntìní mu yóò ah, ni kó ń borí ni dandan ni kó ń bọ ọrùn ni lẹ́ni tí ó mọ dùn rẹ̀ nú ṣùgbọ́n àṣẹ ọlọ́run ọba tó súnmọ́ èrè jíjẹ ayal quran tó clear ni tí ó sì rújú ń bẹ́ so ló jẹ́ pé àfọ́ ò gbọ́dọ̀ máa tan àwọn èèyàn èèyàn náà dẹ̀ gbọ́dọ̀ máa tan rẹ̀ òfin ọlọ́run ọba clear káfa ká síta fáwọn èèyàn káwọn èèyàn náà kà á fúnra wọn dẹ̀kínkálukú wa máa struggle àti mú iṣẹ́ ibi tó kù sí ní má try láti fún rẹ ní excuse ń bẹ́ nítorí ẹ kó ṣe ò ní pé kó gbìyànjú àti ṣe kíni àti tẹ̀síwájú ṣùgbọ́n o kùnà ń bi nǹkan ní o wá fẹ́ mọ́ fún rẹ ní excuse mùsùlùmí ò kì í ṣe bẹ́ẹ̀ mùsùlùmí ó máa bẹ lọ́wọ́ bá ó ṣe rọrùn fún un láti lè mú àṣẹ rẹ̀ ṣẹ ni ọlọ́wọ́ ní wàjáhìdù fi láyé hákọ̀ jihadi ẹ ṣe gbìyànjú sí ojú ọ̀nà ọlọ́wọ́ bá bó ti tọ́ àti bó ti yẹ ẹ̀náwó yìí sójú ọ̀nà ọlọ́wọ́n bá ẹ̀ṣíwáàsí lójú ọ̀nà ọlọ́wọ́n bá ẹni tó nímọ̀ kó ná ìmọ̀ rẹ̀ èyí ń pèrè láàfà kó kàn kiri mọ́lé àwọn èyí ò bẹ́nẹ́fìtì lára ẹ̀ rárá bẹ́ẹ̀ lọ́wọ́n bá ní kúntù xẹ́ra ummatin okhrijat linnas ọlọ́run ní ẹ̀yìn ìjọ tó fi dáa jùlọ ta'amuruna bil ma'arufi wa tanhauna 'anil munkar ẹ̀ pàṣẹ dáadáa ẹ̀ mọ́ kọ́ wà bàjẹ́ àṣẹ dáadáa mélòó mo ti pa lójúmọ́ ìwà àbàjẹ́ mélòó mo kọ̀ màá rò pé mi ìfẹ́ sọ fáwọn èèyàn pé ah, eléyìí tẹ́ ṣe yìí kò bẹ́sìn mu àbáyé ah, ló yẹ kẹ́ ṣe torí pé tí n bá sọ ẹnìyàn ó sí mi xèríyà tí ọlọ́run ọba ń sọ bóòmù ṣe fẹ́ nípinnu ẹ bẹ́ẹ̀ ọlọ́run ọba ń sọ fún wa pé lóyìn alẹ́dínà káfàrú bíi bani israel alalisani dawuda wa isa bin mariam dhalika bí màá sọ wa kánú yà àtẹ̀dùn ọlọ́run ní àwọn kan náà ọmọ israeli àwọn ọjọ́ kan àwọn ọ̀ràn kan nu wọn ọlọ́run ọba ní aṣẹ́bilé wọn agbé wọn jìnnà sí kẹwa nítorí pé ń ṣe lọ́hùn wọn kọjá àlà bákan náà kánú lẹ́yàtẹ̀ náà àwọn àmúkárin fáàlùhùn kánú lẹ́yàtẹ̀ náà àwọn àmúkárin fáàlùhùn ìwà àbàjẹ́ tó ṣe wọn kọ fúnra wọn sọ́nbàtà bá ń bẹ láwùjọ kò sẹ́ni tó ń pàṣẹ dáadáa bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ń kọ aburú fúnra àwùjọ yẹn léwu

yóò máa kọ́ wọn láwọn nǹkan ẹ̀sìn bó ṣe ń kọ́ra rẹ̀ ọlọ́run bá dìdí pé ànábì rẹ̀ ráṣẹ́ ni ó ní wàá múra ahlakabi sọlá wọ́n sọ bìrọ̀ àlehà àwọn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ máa pọn aláṣẹ kan máa kírun lẹ́yìn wọn náà mójútó bó bí gidi ṣe ṣe nù anabi ismail alayhisalatu salam ọlọ́run ròyìn rẹ̀ wàkánà yàmúru ahlà òbí sọlá àti wàzàká wàkánà ìdàrọ́bì ìmọ̀rọ̀dìyà ó ní anabi ismail alayhisalatu wasalam ó máa ń pa àwọn ẹbí rẹ̀ ọmọ rẹ̀ àti ìyàwó máa ń pa wọ́n láṣẹ pé kán máa kírun bẹ́ẹ̀ ni ẹni tí ọlọ́run ọba yọnu sí ni so àwọn nǹkan wọ̀nyí ni kò sí short cut fún bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tá a lè gbádànù a lè jẹ́ ní ọlọ́run ọba àfi ká ṣe tọ́lọ́wọ́n bá ń pa wá láṣẹ ká dẹ̀ jìnà sí àwọn nǹkan tó ń kọ̀ fún wa bá a bá ṣe jìnà sí tọ́lọ́wọ́n bá kọ̀ fún wa tá a ṣe tó pa wá láṣẹ sí òun láṣẹ súnmọ́ ọlọ́run ọba sí àfi tá a bá ṣe pẹ̀lú sincerity ló kù ọlọ́run bá ní wẹ́ṣtẹ̀bákùn ọlọ́run lòun ló ń sàyìn mùsùlùmí lòun sàyìn lẹ́sà láàrin gbogbo àwọn ìjọ ẹ̀ṣàlẹ̀ jẹ́ láàrin gbogbo àwọn ìjọ wọ́n máa já àlékún fi díínì min haraj ọlọ́run gbogbo àwọn nǹkan tó ní kẹ́ máa ṣe yìí kò sí tó lé ń bẹ torí pé ẹ̀sìn ń ṣe nǹkan tó lé kọ́lọ́run kó ṣàánú wa ni ẹlòmíì yóò rí islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tó ti lé jù bẹ́ẹ̀ lọ́wọ́n bá tó dá wa tó fi islam rán anábíwá muhammad sallallahu alaihi wasallam oníwà máa já àlàlékún fi dínì mi harajin ọlọ́run ní kò sí ìnira kankan bí ẹ̀sìn ṣùgbọ́n ní tí èṣù bá ti gbámú yóò rí ẹ̀sìn ní nǹkan tó le koko ọlọ́wọ́ bá ní faman yuridillahu an yahdiyahu lil islam ọlọ́run ẹni tó ń bá fẹ́ fi mọ̀nà lọ sínú islam ni faman yuridillahu an yahdiyahu yaj'al yashra sadrahu lil islam ẹni tó wọ́n bá fẹ́ fi mọ̀nà yashra sadrahu lil islam ọkàn rẹ̀ yóò jẹ́ nǹkan tí yóò ṣípayá fún ọrọ̀ ẹ̀sìn tábà ti ń sọ yóò mọ̀ bàbẹ́ náà ni débi pé yóò fi lè rẹ̀ lẹ̀ yóò lòun fẹ́ lọ gbọ́rọ̀ ọlọ́run òun tó fẹ́ ṣe kí ni òun fẹ́ lékún ìmọ́ni òun òun fẹ́ kí ìṣípayá tó bọ́ ọkàn òun sí yẹ ṣara sọ́dra òlè islam ṣùgbọ́n wọ́n mọ̀ yúrì dáyúndé láhùn ẹni tọ́lọ̀ bá fẹ́ ṣe tiẹ̀ lánú ni yẹ jà sọ́dra òdọ́ yìí kọ́n harajan ka annama ya sọ̀cádù fi sàmà ọkàn rẹ̀ igbáya rẹ̀ yóò fún pínpín kò ní ráyà àti gbọ̀rọ̀ ọlọ́wọ́ wa harajan yóò jẹ́ nǹkan tí ó fún pínpín gan ka anamọ ya sọ àádùn fi sàmà bí ìgbà tó ṣe pé wọ́n ní kó máa pọ́n sánmọ̀ ni sórí èèyàn bẹ́ẹ̀ ni wọ́n sọ fún pọ́lọ́wọ́n bá sọ báyìí yóò tún ṣe kí ni yóò pò ṣe pé ilé ìtọ́ tún sọ yìí ọlọ́ni ẹ̀ má ṣe lé wàhálà yìí ti pọ̀ jù so yẹ jẹ àlùsọdọrọ àwùdọ yìí kan harajan ka anamọ ya sọ àádùn fi sàmà bí ìgbà tó ní kó wá pọ́n sánmọ̀ ni ṣùgbọ́n ní tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala bá rọrẹ kan yìí yẹ́ṣra sọ́dọ̀rọ̀ olè islam ọkàn rẹ̀ ó ṣì payá fún islam ni yóò mọ̀ lọ káàkiri òun fẹ́ gbọ́wà sí òun fẹ́ gbọ́wà sí bóde ṣe ń gbọ́ kò ń ṣe gbígbọ́ lásán gbígbọ́ kó ń fẹ́ mú lò ní torí pé ẹlòmíì yóò lọ bí tán ti ń ṣe wá sí ni n tó torí ẹ̀ lọ ó fẹ́ lọ mítì àwọn ọ̀rẹ́ rẹ̀ ni kò ṣe pé torí pé kíni torí wípé ó fẹ́ lékún ní imani ọlọ́wọ́ bá ti kálukú gbọ́ nǹkan tó ní ká mọ́ ṣe kò sí nira ń bẹ mọ́ ṣe zìnà mọ́ mutí mọ́ ta tẹ́tẹ́ mọ́ jalè mọ́ babraru gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nira ń bẹ ṣùgbọ́n ṣètọ́n ló jẹ́ káwọn nǹkan wọ̀nyí dàbí ẹni pé nǹkan tó nira ni torí pé ńgbà tó bá ti dàbí ẹni wípé ìtàn ni kò mọ́ ṣe ògbójú sókè orí pé ọgọ̀rọ̀ àwọn èèyàn ló ń ṣe ìwọ nìkan á fẹ́ dàbí wèrè láàrin àwọn èèyàn ìtúwọ́n ní kọ́ ẹ ṣe orí pé wọ̀ ló ń ṣe láàrin gbogbo àwọn èèyàn ó wà fẹ́ dàbí wèrè láàrin wọn nǹkan ẹ̀yẹn yóò fẹ́ máa dàbí nǹkan tó le ṣùgbọ́n ní tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá rọ kan rẹ̀ fún islam tó ṣípayọ kan rẹ̀ fún islam kò ní sọ pé òun nìkan lòun ṣe nǹkan yìí yóò tún jẹ́ nǹkan tínú rẹ̀ ó mọ̀ dùn sí pé alhamdulillah lórí orin tó ṣe fóun yìí lórí ìfi òun ṣe kò ń gẹ́rẹ́ tó bá wo àwọn èèyàn táwọn èèyàn ń wọgbó lọ torí rẹ̀ nìkan lẹ́ni tó ṣe pé ó jìnà sí nǹkan tọ́lọ́wọ́ bá ní ká jìnà sí yóò tún dúpẹ́ fún ọlọ́wọ́ bá lórí eléyìí túmọ̀ sí pé ọkàn rẹ̀ ṣí payá fún ẹ̀sìn ni ṣùgbọ́n ẹni tó ṣe wípé ṣọ̀ìtàn bá gbámú ọkàn rẹ̀ yóò di pinpin ni yóò le koko fún nǹkan yẹn pé ah ṣé léyìn wàá fẹ́ le jù sáwà nìkan láwọn aṣerú nǹkan báyìí ni ibi tí ó ti kó sí páńpẹ́ ṣọ̀ìtàn ni kọ́nà wa subhanahu wa ta'ala kò ṣàánú wa àwọn ibi tí nǹkan bá ti fẹ́ le fún wa ń gbà mí níbi ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ bá ṣe ọ̀nà fún wa níbẹ̀ lápòjú ẹni tí orí nǹkan tí ó jẹ mọ́ rẹ̀ fẹ́ kú lébi ó lè jẹ nǹkan tó jẹ nǹkan haramu gbà ẹ̀ ọlọ́wọ́n bá ṣe kí ni ó ṣì fún wa ń bẹ̀ torí pé kò sí nira nú ẹ̀sìn ṣùgbọ́n ibi tí aburú wà òun ni bí kéèyàn tiẹ̀ mọ́ fẹ́ ṣe nǹkan kan àti àsìkò tí òun ṣe àsìkò difficulty náà a mú àsìkò tó ṣe wípé nǹkan lè ṣàwọn nǹkan wọ̀nyí easily a mú àsìkò yẹn a mọ̀ títẹ̀ bí wà ló ṣe pé kí ni làlórí láwa nísìnyẹ lòmíì yóò ló ń fẹ́ ṣòde kò tí ì rí rẹ̀ bá sọ̀rọ̀ débi pé kí ni tó ń bá fẹ́ ṣòde kó mọ̀rọ̀ ti fún àwọn èèyàn kò rí rẹ̀ bá sọ̀rọ̀ kò rí ẹ̀mí ara ẹ̀ convince dé level yẹn yóò wo pé kí ni tó ń wò bá ṣe nǹkan ìyá ọ̀rẹ́ òun mr a mr b mr kìíní kan wọn ò bínú so so ẹlòmíì ò tí ì rí rẹ̀ convince pé tó ń bá fẹ́ ṣènáwó kó o mọ̀ create avenue ti ọkùnrin àtobìnrin ó ti mọ̀ fìdí gbára wọn tí wọ́n máa fàyà gbára wọn orí rẹ̀ convince dé level yẹn èrò pé táwọn ò bá ṣe léyìí ṣe é ṣe pé àwọn ò lajú gbogbo àwọn nǹkan wọ̀nyí wàsáwìsù ṣaitan ròyìnròyìn ṣaitan ni o fẹ́ ṣe ìnáwó ṣèbóúnjẹ lẹ́fẹ́ jẹ kí special nu ọtí múmu adùn wo ló fẹ́ rí nu ọtí múmu tí ò sínú àwọn nǹkan míì táwọn èèyàn mu a ṣe náwó a jẹ àmù àtúká iyùn náà ti tó àfi ká invite shaitan sínú gbèsè ayé wa àfi ká invite shaitan sínú gbèsè ayé wa òlàlà ń po lórí nǹkan kó wa kọrin fún wa gbàtẹ́ bá ti pé olórin yóò di wípé àwọn nǹkan ní ó tẹ̀lé ní wà nǹkan náà àwọn olórin tó túbá ó ní lára àwọn kan tó ń fi mọ̀ wípé orin ò da ìmọ̀ kọrin pẹ̀lú àwọn ìlú táwọn èèyàn máa ń lù sí ó ní pé ńgbà tán bá tí a máa ń kọrin tán ń pè wọn wọn ò ní pé kí ni ẹ̀lò ẹ̀lò wà kì níyẹn tó bá ṣe pé nǹkan tó dáa ni wáìta máa lówó ẹ̀ fún ìrún pípé pẹ̀lú àwọn nǹkan míì tí pẹ́tà wọn máa ń kọrin láwọn nǹkan wà bàjẹ́ míì ti máa tẹ̀lé ibẹ̀lẹ̀ yóò ti ṣe pé kí ni òun fẹ́ ṣí báyà òun fẹ́ mọ ju àyà sókè mọ ju kíní sókè ipò gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kó mọ̀ mọ̀ wípé ìlànà táwọn ń tọ́ ìlànà tí ò dá ni ó sì jẹ́ pé ìṣígbáyálẹ̀ òun ni tí orin kíkó mọ̀ wàrántì ó jẹ́ pé ìmọ̀ ju nǹkan tí ó yẹ kó mọ jù lórí kíkó mọ wàrántì ni ó túmọ̀ sí pé nǹkan yẹn ìlànà ṣọ̀tàn ni ó ka àwọn nǹkan yẹn ni torí ẹ̀ ó fi orin kíkọ ó fi lẹ́yìn ṣùgbọ́n ẹni tí yóò bá gbọ́ nǹkan yé yóò ní ẹni yé dun rẹ̀ ládùn ayé ni àwọn ọ̀gbádùn ayé ó fi dun rẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kò sí nǹkan bí àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wọ́n máa já àlà àlékún fi dín ní min haraj nítorí ní ẹ ṣe lẹ́sìn kò sí nira ń bẹ́ ṣètọ́n ni ó fẹ́ jẹ́ kó máa nira fún yín kò sí ìnira ń bẹ́ ni èyí tó dára ní ẹni pé ó mú ìnira wá ọlọ́run ọba ti ṣe àwọn ọ̀nà àbáyọ fún wa tó ṣe pé tá bá ti ṣe á tún di padà ọlọ́run ọba ní mílẹ̀ta àbí ikùn ibrahim ọ̀nà yìí náà ni ànábì ibrahim tó ń ṣe bàbá yín tọ̀ wasamakumul muslimi na min kabul ọlọ́wọ́ ọba ní òun pè yí ní mùsùlùmí òun lòun sọ yí ní mùsùlùmí síwájú dàti síwájú kó n tó rán ànábì sí yí wọ́n fi hádà bákan náà nínú alukur'an òun tún pè yí ní mùsùlùmí náà liyakuna rasulu shahida na aleikum ọlọ́wọ́ ọba ní kí òjíṣẹ́ yẹn muhammad sallallahu alaihi wa sallam kó lè máa jẹ́ni tí ó máa jẹ́rìí fún yín tó bá dijọ́ gbèdé àlùkìyà mọ̀ pé ìrọ̀ ọlọ́run ọba àwọn ìwọ́ tẹ̀lé ìlànà mi nítorí fi rán mi wọ́n gbà á gbọ́ wọ́n tẹ̀lé wàtàkùnú ṣùwádà alanas bákan náà kẹ́yìn náà lè máa jẹ́rìí fún àwọn ànábì ọlọ́run ọba tó ṣíwájú ipe àwọn ànábì ọlọ́run ọba jíṣẹ́ fún àwọn èèyàn wọn àwọn èèyàn náà kunkun àwọn ni wọ́n kọtí ikú sí ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run kò ń ṣe àwọn ànábì ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́wọ́ bó máa bèrè lọ́wọ́ àwọn èèyàn ìpè má sàlákàkùn fi sọ̀kọ̀ bó lọ́rọ̀ yín ṣe jẹ́ tó yí pé iná lọ́rọ̀ yín padà wá kángu sí kọ́lù lámìnàkùn lẹ́lmù sọ̀lì wọ́n ní ìrọ̀ ọlọ́wọ́ bá à ń kírun ni à ń kírun fọlámìnàkùn ó tẹ̀rẹ̀ mọ̀lùmí skin à ń ṣàánú àwọn aláìní à ń fún wọn lóúnjẹ ìtòṣì lọ́rọ̀ yẹn pé ká yọ ọnú owó wa ká fi fún wọn à ń ṣe wọ́n kún náà àwọn èèyàn tán fọ̀rọ̀ ẹ̀sìn ṣe ẹ̀yẹ tán níkàkún fún àwọn tán bá rínu bẹ́ẹ̀ làwọn agan ògbọ́jọ́ kan yìnbọn hátà àtànà lèkì lọ́dẹ̀rẹ̀ tán bá káàkiri nu tí kálukú wá fi jẹ́ pé rẹ̀ ọlọ́run ọba ní wọ́n máa tàn fa ọ̀rùn ṣẹ̀fà àtúnṣàfihàn irú àwọn èèyàn báyìí kágbàgbé ẹ̀ kò sí ṣípẹ̀ kankan fún wọn ẹlòmí ìṣẹ́wù kan mọ̀ tàn ìpé wọn aṣípẹ̀ èèyàn kan ò lè ṣìpè èèyàn kan àfẹntọ́lọ́ bá yọ̀ǹda fún ọlọ́wọ́ bó lè yọ̀ǹda kan ṣìpè èèyàn kan ni àfi kó ṣìpẹ́ tó fẹ́ ṣìpè èèyàn gan fún rẹ̀ qualify láti ṣìpẹ́ dẹ́nà ẹni tó fẹ́ ṣìpẹ́ fún gan qualify fún pé kan ṣìpẹ́ fún ẹni tó kún kèfèrí ni wọ́n lè ṣìpẹ́ ẹni tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá kò sí ṣìpẹ́ kankan fún ẹni tí wọ́n ṣìpẹ́ lẹni tó ṣe pé ó mọ ọlọ́wọ́ bá lọ́kan ṣoṣo ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ kù díẹ̀ káàtó òní wọ́n ṣìpẹ́ eléyìí dẹ̀ ní tó súnmọ́ ní pòǹgbò ti kọ́kọ́ jìyà náà kọlọ́mbà subhanahu wa ta'ala kó mọ́jì ká tọ́wò sọlọ́mbà subhanahu wa ta'ala ni àwọn ẹ̀yìn musulmi ẹ̀ máa jẹ́ni tí ó máa jẹ́rìí fún àwọn ànábì ọlọ́mọba anabi sọlọ asanbo ní tó bá jọ́ ń tàlẹ́ni tí ó jẹ́rí rẹ̀ pé òjíṣẹ́ a ní muhammad àti àwọn ọjọ́ rẹ̀ sọ́lọ́lọ́ ọ̀sọ́lọ́ a fi máa jẹ́rí bí àwọn ọmọlẹ́yìn jẹ́rí bí àwọn ànábì ọlọ́run ọba tán ṣíwájú torí pé àwọn ìjọ wọn wọ́n fẹ́ sásábẹ́ pé kí ni àwọn òòró jíṣẹ́ màjáàná bẹ̀bẹ̀ṣírí wọ́là nàdì ààrí kí ni olùkìlọ̀ kankan wọ́n mọ̀ parọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò ní ìrẹnu wọlú jíṣẹ́ tàlẹ́ntí ó jẹ́rí ẹ tàlẹ́ntí ó jẹ́rí ẹ yóò ní muhammad àwọn ọjọ́ rẹ̀ sọlọ́wọ́ bá ní pọ̀tàkùrù ṣùhàdá alanas ẹ̀yìn ó mọ jẹ́ olùjẹ́rìí fún àwọn èèyàn àti takọ àwọn èèyàn olùjẹ́rìí fún àwọn ànábì ọlọ́wọ́ bá takọ àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn wọn pípé àwọn ànábì ọlọ́run ọba wọn jíṣẹ́ wọn fún yín àwọn náà bá padà máa sọ pé láwùkún náà náà àkìlú láwùkún náà náà sì máa ráwùn náà àkìlú má kún náà fi àṣàbù sọ́rìr tó bá ṣe wípé táwọn ànábì ọlọ́run ọba ń sọ fún wa táwọn olùpèpè ń sọ fún wa tá a bá ń gbọ́ ní tá ṣe làákàyè pẹ̀lú ẹ̀ law kunna nasma'u an aqil ma kunna fi ashabi sir abati wona olon ba ni fa atarafu bi dhanbihim fa suhqan the ashab sa'id wọn ó máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn gbà wọn máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ṣùgbọ́n yẹn ti lọ ìgbéjìnà sí kí ọlọ́run ọba kó máa bá wọn máa ná kọ́ńtà ọba kó máa ṣe ọ̀rọ̀ ẹnìkan kan wá bẹ́ẹ̀ ọlọ́run ọba ní fún akíyemu sọ́lá torí náà ẹ máa kírun ẹgbẹ́ ìdúró e ẹkírun lásìkò mọ́jà òun pọ̀ mọ́ ìjà òun pọ̀ eléyìí ń ṣàrẹ̀ iná sọ́lá àtàkánà tàlmùmínà kìtàbà mọ́kúta irun kọ̀ọ̀kan ti ní àsìkò rẹ̀ ẹ mọ́ jẹ́ ká bọ́ sí káàmpù àwọn tá máa ń sọ wípé àkípọ̀ níjọ ọlọ́run ọba lójú kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ ẹni tó bá dànù méjì papọ̀ nínú àwọn ọ̀run tó máa ń jẹ́pọ̀ láì ní ẹ́skíùsì tí ẹ máa fi jẹun pọ̀ ẹlẹ́ṣẹ̀ ni irú èèyàn bẹ́ẹ̀ wájú ọlọ́run ọba à ń pa zuri àtàṣù ìpapọ̀ láì ṣe pé a ní excuse àbí allowance tẹ̀sìn fún wa bẹ́ẹ̀ là kí ń pa mọ́gìrìbà àti ṣáà ìpapọ̀ láì ṣe pé a ní excuse àbí allowance tẹ̀sìn fún wa ṣùgbọ́n ká torí pé à ń tajà kan àbátàbí pé à ń lọ sóde kan àbá ń ṣe mítìnì kan ká fi ìrúnlẹ̀ ká mọ́ kí lásìkò rẹ̀ tí àsìkò orun kejú èèmọ̀ wọlé eléyìí àbúrú ńláńlá ni àwọn tọ́lọ́wọ́n bá fi ròyìn àwọn èèyàn jẹgẹjẹgẹ ló pè wọ́n aláwọ̀ bá ń sọ fún wa ní sọ́rọ́tù mariam ó ní fọ̀kọ́láfà mi bá àdí mùkálífòn àdọ́rù sọ̀là ọlọ́ọ̀ ní àwọn ẹni dáadáa taru yìí àwọn pàrùpárù èèyàn náà wá wá lẹ́yìn wọn àdọ́rù sọ̀là irun wọn ń ra aláre wọn kì í lásìkò kò ṣe pé wọn kì í kí o wọn máa ń kí ṣùgbọ́n àdọ́rù sọ̀là wọn ra irun láre wọ́n tábà ṣahawat adùn obìnrin wàtẹ́bà ṣàwàt fọ́sọ́fọ́ yẹ̀lkọ́ na gáyẹ̀ ọlọ́nirú àwọn yàbá ìyà ni wọ́n pàdé wájú ọlọ́wọ́ba ìlàmọ́ntà bàwà amana wa amílá sọ̀rì ha àfẹ́yìn tó bá túbá tó gbọ́lọ́wọ́ba gbọ́ tó dẹ̀ ṣiṣẹ́ dáadáa tó ronúkìwàdà olùjẹ́ pé àsìkò yìí àsìkò tí àwọn nǹkan tí mo ń ṣe tó kù díẹ̀ káàtó kí n wọ́nà àti adjust yẹ ní gbọ́dọ̀ mọ́ justify nǹkan tí mo ń ṣe tí ó da kò lórúkọ méjì ní tí ó da náà ni èmi gẹ́gẹ́ fúnra mi gbọ́dọ̀ ṣe wá sí fúnra mi bẹ́ẹ̀ lẹ́ni kọ̀ọ̀kan gbọ́dọ̀ ṣe wá sí fúnra wa ọ̀rọ̀ ọlọ́run bá ti clear alukurani clear ọ̀rọ̀ anẹ́bísọ̀ lásán clear ọlọ́run bá ní fún akéwì sọ́lá ẹgbẹ́ zaka yọ zaka owó rẹ̀ ẹlòmí ò bè lọ́wọ́ ara ẹ̀rí ìjẹ́sàká ti ẹ̀wọ̀ owó wọn ní thousands ó ní millions lákàntì year in year out kò bèrè kò bè lọ́wọ́ kan rí wípé millions tó ní lákàntì yìí tọdún lọ tọdún bọ̀ kó ń yọ rẹ̀ ọlọ́wọ́ bá dẹ̀ ń pa á láṣẹ ní ìpè wọ́n fún wa ń pa àwọn ó ní wàlẹ́dínà ẹkùnìdúnà zàbọ̀ fúdọ̀ wà láyúnfikúnà fi sàbílì láfọba ṣúrù àdábìn alìm àwọn tán kówó jọ tí wọ́n ná sójú ọ̀nà ọlọ́wọ́ bá sọ fún wọn wípé ìyẹ ẹlẹ́tẹ̀ lérò yóò mọ̀ jẹ́ ti tún wọn ọlọ́wọ́ bá subhana wata ní ọjọ́ tó ṣe pé yóò bí a fìdáàlì jẹ́ annam fatukú àbí àjìbá owó jùlọ òbúkọ ọdún ọjọ́ tó ṣe pé wọ́n dáná sun àwọn nǹkan tó ṣe wípé ó kójọ dúkìá yẹn ó máa fi jó wájú wo ma fi jó lẹ́gbẹ̀ẹ́ wo ma fi jó lẹ́yìn wọn ni ada makana sunlẹ̀ fúsikún fọ̀dúnkù ma kúntù tẹ́kìnìzù ń tẹ́ fọwọ́ ara yín kójọ yìí ẹ máa jìyà rẹ̀ sọlọ́m jẹ́ pé nìkan kan wá bọ̀rọ̀ mọ́ bì lọ́wọ́ ara wa ní tí mo kójọ ọdún kan ti lọ lórí ẹ lórí nǹkan tí mo kójọ yìí ṣé wọ́n ti nìsọ́ wà bí wọ́n ti nìsọ́ ìyẹn bọ̀rọ̀ mọ́ bì lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kákan kówó jọ nìyí owó yẹn ń bẹ lákàntì bẹ́ẹ̀ kò dínkù ó ń lékún sí ní ẹni tó ní nǹkan bíi one million lákàntì lásìkò tá a wà yìí kò sí tàbí ṣùgbọ́n zakawọ̀ tọ́dún kan bá lọ lórí owó yẹn àwọn afẹ́sí mi ti ẹgbà yìí pé ẹni tó bá ní nǹkan bíi two hundred thousand lásìkò tá a wà yìí ní zakawọ̀ torí pé tá la lo silver standard ní yóò wálẹ̀ tá a lo gold standard àmọ̀ sọ nǹkan bíi one million ni ṣùgbọ́n ẹlòmíì ní ó ní more than one million lákàntì bọ́dún ṣe ń lọ ọdún bọ̀ owó ẹlẹ́ increase kó dé nǹkan bí five million lákàntì ẹ̀ ń gbà mí ó lè dínkù ṣùgbọ́n bóyá dínkù láàrin ọdún náà ni kò ní dínkù sí one million naira kò bè lọ́ha rẹ̀ kó yẹ kó ń yọ zaka àbí ó yẹ kó ń yọ zaka ọlọ́wọ́ bá rẹ̀ sọ ìjìyà tó bẹ fáwọn tí yọ zaka owó wọn bẹ́ẹ̀ ni lára nǹkan tá a fi mọ mùsùlùmí gidi òun ni kó máa yọ zaka owó rẹ̀ in addition to kòbíyá ó ń ṣètọrẹ àánú ìtọrẹ àánú ẹlẹ́ẹ̀kejì nìyí zaka gangan òun lójúlówó wọ́n àtẹ́sìmù lèlá ọlọ́run ni ẹ̀dì ọ̀rọ̀ mọ́lọ́wọ́ bá ọ̀rọ̀ rẹ̀ dé ọwọ́ yín bákan náà ẹ̀ máa jẹni tí ó ọlọ́wọ́ bá má dìrọ̀ mi má nǹkan mi má fún nǹkan mi gbogbo nǹkan tó ń kípe tó ń gbóná fún tó ń jẹ́jẹ́ fún tó gbára lé ẹ̀dọ́ ọlọ́wọ́ bá gbogbo omi ni yẹpẹ ni ẹ̀dọ́ ọlọ́wọ́ wúwà mọ́láàkù òun ni ọ̀gá yín òun lẹni tó dá yín òun lẹni tó ní fani ìmọ̀lì mọ́lá wọ́n ní ìmọ̀lì nàṣẹ́ mọ́ndàlá ọba tó ní wá mọ́ndàlá ọba lánàṣe so aya yìí tó parí òun náà ló ń parí súra suratul hajj ó dẹ̀ fún àwọn ẹ̀kọ́ púpọ̀ tí ó yẹ kẹ́nìkọ̀ kan wá karodú sí kápọ́ndà lé lórí kọ́lọ́mọ̀ subhanahu wa kó ṣe wá ní mùsùlùmí gidi